إن المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم ولد أبو سوان مسلم الحمد لله أنت ولكي ترجع لفعل النبي صلى الله عليه وسلم ẹni ọba nígbà lágbà máa jẹ́kẹ̀ fún gbogbo wa àwọn ọba ìtàlẹ̀kùn kí ànábì wa bá ní ìtàlẹ̀kùn ọ̀la rẹ̀ àti àwọn ọ̀rẹ́rẹ́ ìgbàjọ ṣọ̀hábà rẹ̀ tó ọba ń sa àwọn tó kẹ pẹ̀lú ànàbí ní tó gbàlì kìámà bàbá ìyá wa mọ́yọ̀ wọ́n lẹ̀ kó nù kẹrẹ̀ àwọn àfọ àwọn ọmọ tí wa mọ́yọ̀ wọ́n lẹ̀ kó nù kẹrẹ̀ àwọn aya wa ọmọ wa mọ́yọ̀ wọ́n kó nù kẹrẹ̀ àwọn àna àwọn ọ̀rẹ́ wa mọ́yọ̀ wọ́n kó nù kẹrẹ̀ àwọn bí ọ nínú ọ̀dà ní kàṣẹ rẹ àjọkùn jíba ilé mi lẹ́yìn tí wọ́n ju ìwọ̀n ọba dẹ́dà dákun ọba látòrí àwọn àfọ wa ní ìkàlẹ̀ jíba ilé mi látòrí àṣẹ àlùfáàbì àlùfáàbì mo fi ọba dẹ́jà mọ́jẹ̀ tọrọ yín ọjà wo ọlọ́mọ sí ilẹ̀ nígbà kọ̀ọ̀kan mọ́jẹ̀ ẹsẹ̀ sí o mo wá fi sí gbogbo àwọn àfà ní kálẹ̀ ń bí ọba dẹ́jà ò ní fi ilẹ̀ bákan náà mo kí àwọn bàbá àbáwa náà ní ìkàlẹ̀ mo kí àwọn ọmọ wa náà ní ìkàlẹ̀ ọba dẹ́jà kò ní fi ìbínú ẹ̀ lẹ́lùkọ̀ ọ̀kan wa lù ìyọnu rẹ̀ ni ó fi bá wa lù mo wá kí gbogbo àwọn tí wọ́n ti jẹ́ ẹ̀gbọ́n fún wa ní ìjókòó yìí wípé ọba dẹ́dà òdìjẹ́ kẹrà rí láìláì mo tún wá dá àfáà mi àgbàkí àṣẹ àlùfáàbì Muhammadu Jami wọ́n jẹ́ pé àwọn tí àgbàwájú wọn kọjá náà lọ kọ́lọ̀ jọ jà yìí tó yára yìí pẹ́ o ọlọ́pàá sì nílẹ̀ nígbà kọ̀ọ̀kan o mẹ́jẹ ẹsẹ̀ sí o bí àkìlá àwọn àwọn àkó wọ̀dá ìlà ìlànà àwọn ọba dẹ́dà ààyè a ti dọ́kọ̀rì inú wa ń dùn nítorí pé iye ọlọ́run ọba rẹ̀ ẹnìkan ló ti sábà fi bí ọlọ́mọjọ́ ló ń tọ́ ọ̀dàrú ọlọ́njọ́ ọlọ́ndàkùn ọlọ́njọ́ òjò náà o gbogbo bàtà bá ti ń lọ tá ti ń bọ̀ sáàrin bí jí ó tó máa dá sí wa àwọn tí wọ́n mú a fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn tí wọ́n ronú lórí pé kí ni lórí ṣe ní àánú àti ìtọ́fà ìsí àánú mọ́ Láwùjọ ti sábà ní ọjọ́ ìgbà. Jọ̀mọ́ ẹ̀dọ́kùnrin ló pínú. Àwọn ọmọ ṣe pẹ́ṣẹ́ ni. Àkòrí ọ̀rọ̀ tí àwọn alábàá sọ̀rọ̀ lé lórí. Ọ̀nà ni kí ló fẹ́ okùnfà tí àmúṣẹ̀ kòkò fi sí nínú àbújá àwọn mùsùlùmí. Jùmáà, wọ́n ní kí ni àwọn okùnfà tó fà á tí ò fi sí àánú máa ní àwùjọ àwa mùsùlùmí ma ahwajana ila mithli hadha al-mawdu' khususan fi hadhihi al-amina al-akhira lásìkò dáwà yìí a mọ̀ bùkátà irú àlànà yọ́rọ̀ báyìí pípọ̀ jẹmọ́ra mọ́ ọ̀rọ̀ wá ọkẹ́ jẹ́ wípé a máa rẹ lórí ni ẹ̀rí láti máa rẹ lórí náà ọba lọ́dọ̀ ó jẹ́ kọ́ fi àdíẹ̀ jẹmáà nílẹ̀ Yorùbá tí bá kó àjọ àpọ̀ bá ti pọ̀ yìí ẹni gẹ̀ẹ́gẹ́ ló gbàgbọ̀ wọ́n kéré gbogbo ẹ̀ ọ wọnú ara wọn o là ń pè láàánú ìdá ọlọ́mà ni ó jẹ́ àdá kílẹ̀ ni wa jẹ́ oṣù ọlọ́mọ̀rún sọ́ọ́bà fún ìjọ kan ó ní máa wo jàálà lọ́wọ́ rọ́ṣmẹ́ta jàálà lọ́wọ́ rọ́ṣmẹ́ta ní a ìrìnkì nígbà ọlọ́run dáyé tọ́dọ̀rùn yìí ọwọ́ á ìtẹ́ ìtẹ́jí ọgọ́rùn-ún indahu títí fàánzálà fìlà áwùdí jùsẹ̀ àwọn àbídà ọlọ́run wá sọ ẹyọ ọkọ̀ kalẹ̀ sórílẹ̀ ẹyọ kẹtọ́lọ́ ń sọ kalẹ̀ yìí bí i ha yàtàrọ́ hamlin fọ̀lá ikú ẹyọ kẹ náà ní gbogbo ẹgbẹ́ àjọ orí yìí o mọ̀fẹ́ ìfẹ́jẹ́jì kìí pààyàn sí gómìnà mi àpọ̀pọ̀ mọ̀bẹ́ra àti kí n gbé mọ̀bẹ́ bí gómìnà àgbogbo gbọ́gbẹ́ gbà ní ọkùn èmi ní kàkì ìkàwọ́ ọgbọ̀ ètò wọn ọ́fíìsì láì ẹwà wà bí ọlá ohun tó bá mú torí jẹ́kì lẹ̀ bọ́sáyìn rẹ̀ ìbá àtẹ̀yìn pépà lọ́sà ìkàkì ìbá àtọ́lá ẹ̀kọ́ ọmọ dágbọ́dé o ẹwà bí ọkọ̀ tó kọ́ wọlé o ọkọ̀ one fifty àwọn kẹ́kì rẹ̀ yóò kù bá o ẹwà wọ̀ kíkà wọ́n sọ́kùn gbogbo tí ń jọmọ́ lójú táàtò ní ẹ̀ para wáyì táàtò ní ẹ̀ bínú wáyì ẹyọ kan nínú mẹ́tírẹ̀ lọ́sọ̀kalẹ̀ gbogbo ayé

nínú kẹ́yẹ ibi tí kẹ́yẹ ní agbára dé onáàlọ́dára ẹranko olọ́dára ẹ̀sìn olọ́dára kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́dára màálù nílọ́dára àbùsà tó ń lọ fi gbé pátákò yòókè tó máa rẹ̀ bá ń rápò òpọ̀ síbi ẹsẹ̀ rẹ̀ kó mọ̀ bá àti ọmọ ẹ̀ mẹ́lẹ̀ ìkí ọlọ́run náà lòdì rẹ̀ àánú náà lòdì rẹ̀ jọ̀mọ́ jẹ́mi kọ́kọ́ gbà pé ẹni tí kẹ́ ń tẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ni ẹni tí pínkẹ́ ọlọ́ni wà láàkọ̀kọ́ lélẹ́ tó sọnù nílẹ̀ Yorùbá kí sì lò yóò rí bẹ́ẹ̀ wọ́n ń tàn wá wọ́n ń lọ sọ fáwọn nǹkan tí ò ṣeé kéǹdì àwọn ọba yí padà kéèyàn máa lọ rí àfà máa lọ rí ológun wípé wọ́n bọ kéǹdì kádàrá rẹ kádàrá yóò da kádàrá ní ìlọ́fẹ́ yàn wà sáàtùn jẹ́mẹ́ ẹ̀dí agbáṣe lẹ́yìn náà جاء في الصحيح جاء في السنن من حديث ابن عمرو عاص رضي الله تعالى عنه وارضاهما قلت لهم سبحان صحابه جاء في لهم لوه àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ìkọlà in tó lọ ń kọ́kọ́ dáni gbègbè ọlọ́ni gbègbè bọ́sí ó tó máa kọ gbègbè ní ọlọ́run ọba ó dáni fẹ́mi ìsìn ó ní máa kọ́ mọ́ sí máa kọ ọlọ́ni ó tó máa kọ̀ ọdún ọ̀nà kọ̀lá ìkàtàkùn mọ̀sáà gègé bá ń kọ́ ńkọ́ ńkọ́ wọ́n wá parí gbogbo sí gègé kọ́ńdọ́nà náà ọlọ́run pa ìwé yẹn dé lẹ́yìn fifty thousand years ọlọ́run ṣẹ̀ wà dáyé ọ̀ṣẹ̀ ìdásánà kèébá wà ká gbèdá o tó bá lè mú kádà á fi fifty thousand years ìjú ayé lọ ta ni ó wà sáyà gbàgbà tí ó lò fẹ́ ṣe kí tó ń gbàlejò kádà àtẹ́ èyí tó ti ju ayé lọ àti sánmà kèéta yé nìkan àti sánmà kọ́nà wọn tó dà kẹ́kẹ́ ló ti parí ètò ọ̀rọ̀ kádàrà òun gẹ́gẹ́ 50.000 thousand years àkùtìrí ń bàjẹ́ yìí náà ṣe tó ìtó jìnà ẹni tó lóun ó ràwọ̀ tí ìjọba tí kí ìjọba jẹlé rẹ̀ fọ́mọ́sù mẹ́ta méjì jẹ lẹ́yìn ìgbà náà ìrònú ẹ̀ lọ́pàá kò ṣe rí yùn kí ló tà ń gba ẹ̀tàn níbi yìí akọ́kọ́ fẹ́ mẹ tó ní ìkẹ́ abẹ́ mẹ tí ń pín ìkẹ́ abẹ́ lágbájárì bí ṣe ń sàlàyé gbogbo jólò kò ju fifteen thousand naira lọ wọ́n bí wọ́n gbé ikú òmú ẹ̀jẹ̀ wọ́n gbé inú sọ́ọ̀lù yóò sì dàkẹ́ ìtọ́fẹ́ lò náà eléyìí bó ṣe wà láyé rẹ̀ ìjólò yóò lo fifty thousand trillion dollars nítẹ̀yìn rẹ̀ wà láì yóò lè yóò sì lò náà àwọn wá tí gbogbo ẹ̀bọ́ra wọn àwọn èèyàn kẹ́kẹ́ bá wáyé wọ́n máa ṣayé fún ẹgbẹ́ wọn ni irú àwọn bàbá wọ́n lẹ̀ Yorùbá wọ́n ní yẹpẹrẹ kéèkó así así tí ń bọ́mọ rẹ̀ ikú ń bọ́mọ ọlọ́mọ yẹpẹrẹ kéèkó así ọlọ́wọ́ sàwọn kan báwọn àwọn kan sì wáyé kéèké tàyílá àkáyè gbogbo tí wọ́n wáyé pátá wọ́n máa sáyé fún ẹni bẹ́ẹ̀ gbọ́tọ̀ lọ́rùn rẹ̀ wọ́n pọ̀ sí lọ́rùn ni bẹ́ẹ̀ bá gbọ́n jẹ́ wájú rẹ̀ wọ́n kò jẹ́ ni bẹ́ẹ̀ bá gbọ́tà lẹ́sẹ̀ rẹ̀ wọ́n rà fún ni ọwọ́ ẹ̀kọ́ àwọn kan sì wà kọ́là kọ́ságbé ọ̀làwọ́ jẹ̀ orí náà ní ṣe ọmọ afẹ́ kí àti káàbì máa rí ojú rẹ̀ àfọwọ́kàbù lọ́wọ́ alẹ́kọ̀ọ́ sọ́lọ́ lọ́wọ́ ni wọ̀sálámà ń bá ìrìn àti sọ̀rọ̀ ó ní àrọ́ ìmọ̀n ẹni ọlọ́pá dá ìkẹ́ sáwọ́dì kẹta ń sọ ìgbẹ̀jà àtànú yìí àdàmọ́ rẹ̀ ń bẹ èyí tó jẹ́ pé yàn òun ni kí abiyamọ ọmọ lè ju ọmọ rẹ̀ ló ẹ̀rùn ẹ̀rí wípé àdámọ́ àwọn obìnrin ẹ̀mí wọ́n gba ìtẹ́jú àwọn ọkùnrin lọ nítorí pé yíò ń bẹnu ti dá wọn ló ti dá wa ọlọ́mbà ti síyàwó rẹ̀ lé tọ́mọ wá já ọ wọ́n ọmọ méjèèjì wà láì ìyá wọ́n sì máa rámàrà fọ́mọ́ ọkọ́ máa halẹ̀ mọ́ pé jẹ́gbẹ̀ ìgbò pẹ̀lẹ́dìde ìyá ó máa rámàrà yóò máa pàdọ̀ gbangba ojú òní yóò pọ̀ wá yìí yóò pọ̀ wá kímà yóò máa pọ̀ wá bá àdàmọ́ nìyẹn ẹni tí lè ìbá epo lára rẹ̀ wèrè yóò dì kílẹ̀ yìí wa جاء في الصحيح من قصة وفاة إبراهيم من بعد إبراهيم وثلاثة سجوة من صلى الله عليه وسلم أنا بواقع ميسوري سنة wà àìnáwù tẹ̀sífàn ojú àti méjèèjì wá ń dami tí wọ́n ń dami àbúrọ́gbù wọ́n wọ́n àn anábì ah, ìwọ́n ló ti wá sí fún wa ọmọ rẹ̀ kú ọwọ́ ìsokún àti ah, ìmọ̀lì rẹ̀ ti kọjá abáhùn ẹkún wà nábì àbí ìdálẹ̀ abrahamu iná àlàrọ́fnà ìtọ́ òwò ìkẹ̀yà ń pè bẹ́ẹ̀ kọ́lọ̀ ọgbọ̀n ìkẹyàn ọmọ rẹ̀ rí wọ́n lọ yọkọ̀ ẹ̀wò jọ́nà lọ ìkẹ́ orí ń pè bẹ́ẹ̀ tí ní ìbá ń ṣẹlẹ̀ sí ìyàn lọ tó mi ò bá máa jáde lójú rẹ̀ wọ́n yẹ̀wò dáadáa

ìntọ̀wọ̀ aṣọ́nà pé kálàánú ara wa wà láwọn ìrọ̀lá ara wọn mọ̀mọ́ mi yàn àkọ́kọ́ ó ṣẹlẹ̀ ní ẹni tí bàtà rẹ̀ bá jánu ẹ bàtà ọ̀dún lọ́jà kọ́yà abọ́tòsì náà kọ́ mọ́ abẹ́tẹ̀ nìyé ni ó bì nígbà tí bàtà ẹsẹ̀ kan bàtà mẹ́lẹ̀ ìkejì ara alẹ́sọ̀tàmì ẹnìkan ní ọ̀gbọ́dọ̀ jókòó níbi tí ò di àtòrùn tí ó ti pààlà agbára ara rẹ̀ kan ń bẹ lóòrùn agbára kan ń bẹ lóòrùn ara rẹ̀ ní o torí èsì ń bẹ lóòrùn àbùsílà ń ṣe fún ànábì ní ẹmbá ń jẹrún nù yí bọ́ọ̀bà dákídákí wà máa tọ́jú rẹ̀ gẹ̀tẹ́gẹ̀tẹ́ má dàrú kò lẹ̀ ètò ara wa náà sì ni wọ́n ń sọ̀nù fún káyẹ bá láàánú ẹlòmíì tó lé pé ìtẹ́sìn wá ń sọlé léyìí a jẹ́ wípé ẹni tí ó bá láàánú nínú àwọn mùsùlùmí àábí pé tàà lọ́jọ́ àbọ̀ àdébùkọ̀ sọ́gbọ̀n bá wà ní ọ̀sánlá gbogbo mẹ́ka england mẹ́dínà pẹ̀lú àti ọlọ́run àwọn tí ó tẹ̀lé bí wọ́n ṣe jí ọlọ́rọ̀ tó wọ́n jà láìní nítorí pé ilé òde ẹ̀sìn òde gbé nígbà òde gbé àwọn òde gbé kí náà wọ́n ṣe báyìí ah, ah,

onu náà sí ní fọ́nà ilẹ̀ ló fi dáláyì ní o wà á gbà fọ́dọ̀ torí tí àti ìrìnàjò pé sáfẹ́ ilé yìí ilé apá ní ní 50 nínú àwọn tí wọ́n láti 50 nínú ọjọ́ mẹ́mẹ́dínlẹ̀ apá ní ó 45 látara mẹ́kà 45 látọ̀dọ̀ àwọn ará nàìjíríà àdókì wá ń sọ ọkùnrin pé ti so yípo ara yìí tó náà nílé o torí ẹ̀sìn ń ọ̀pọ̀lọ́dọ̀

tún wá máa wo ìyàwó méjì mo ní nǹkan méjèèjì wá gba ìfowówó ìyàlé owó ìyàwó èyí tó ọba ti náwó tí tó wù ọ yọ bẹ̀rẹ̀ ìdá rẹ̀ ọba parí ìdá rẹ̀ ń wà ní ìyàwó rẹ̀ o ti lè nítorí pé lọ́mọ ìyá rẹ̀ tòótọ́ àánú tó gbé fún lé nínú rẹ̀

àwọn tí wọ́n túyàn láti rí lọ́pọ̀ta àjọ ń báyé tó ń gbẹ́gbẹ́ ọ̀dọ̀ wá rí ọlọ́run mo ní ìdí owó ju central bank lọ mo ní ìdí owó ju world bank lọ tí n bá wá ní tán bí e ní ọwọ́ ni mẹ́tẹ̀ ní ọkàn o. ọjọ́ ìṣúná ni ìtumọ̀ jẹ́ ní ọwọ́ mẹ́tẹ̀ ní ọkàn ó ní ìtumọ̀ jẹ̀ náà lọ́tọ̀. jẹ̀mẹ́ àwọn èèyàn ti wà rí tọ́jú pé wọ́n máa wọ́n mọ̀lá kéjì wọn bí ara wọn

wọ́n pariwo mẹ́lú àṣírí kílọ̀wò ìjẹ́nà tààrí ó gbóúnjẹ ìṣá ìfúnmi lónìí kọ́gbọ́mà àdìjẹ́nà mẹ́lú àṣírí tààrí ó gbóúnjẹ alẹ́fúnmi lónìí kọ́gbọ́mà àdìjẹ́nà ọmọ àdúgbọ̀dá ẹnì kan bá sì kí fèrèsé rẹ̀ lọ́bàá rẹ̀ níta ó ní ọ̀ ó wù àká gbóúnjẹ alẹ́fún ọ̀ ṣùgbọ́n wà lẹ́yìn wọ́n bá náà jẹ́ lé wa inú ọ̀pọ̀lọ́dọ̀ wà lálẹ́ yìí tó wọ́n pé abárí nǹkan ní ìtòkú lélẹ̀ ní àbàfọ́ tó ní hàn ẹgbọ́n tí mùsùlùmí wí sọmọ ìyá rẹ̀ tó ọgbọ́n bá wí lùkùrá ní rí aláìní sọmọ àwọn ọlọ́dún wà yìí ìrú ní àlà àǹfùsì yìí wọ́n lọ ká lọ bí ọ̀sọ̀ọ̀sọ̀ àwọn ẹni èmi àná kọ́dà kò kù nǹkan tí wọ́n lò wọn a máa gbélẹ̀ fún ọmọ làkejì wọn ẹni ní bolóúnjẹ tó kù lé ìlàwà náà jẹ kò sì jẹkú ìyàwó òlefaralébi ọmọ òlefaralébi ọwọ́ ń káyà fún mi pé ọlọ́run ti ròyìn àwọn kẹrí

gbogbo ẹ̀ta máa ń sàánú ìyẹ̀rọ̀hámù ọmọrọ̀ náà ọba aláàánú náà máa sàánú àwọn náà tọba rílẹ̀ ìrẹ́hàmù mọ́ǹkìlẹ̀ arúbí ẹ̀ẹ́sẹ̀ ẹjọ́ ń gbẹ̀rẹ̀ náà lẹ́ẹ̀ máa sàánú bó ìyẹ̀rọ̀hámù mọ́ǹkì sàmánà ẹ̀sìn ìgbẹ́sọ̀mọ̀ náà olú ọmọ sàánú sẹ́yìn náà àwọn bọ̀ nǹkan mẹ́ta lọ́wọ́ wà wájú ọ̀rẹ́ yìí àánú ẹni ó ṣe ẹni tí wọ́n ṣe fún ìlú ìlú ọ̀sán ìgbà mẹ́ta àkọ́kọ́ àánú ẹ̀kejì ẹni tí wọ́n ṣe ẹ̀kẹta ẹni tó ṣe kí wá ní kó àánú kò láwùjọ wa àkọ́kọ́ ẹlòmíì ń bẹ tí ọ̀sá àánú lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwa la ṣe bí àánú ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí à ń wá àánú sọ́dọ̀ rẹ̀ mọ́ṣáláṣí kan ló ti tẹ́lẹ̀ àwọn èèyàn lọ bẹ́ẹ̀ nìkan wípé kọ́lé àwọn lówó

kò sì rẹ̀ kò sì gbé rẹ̀ kọjá mọ́sálásí. ìmọ̀ ń ṣẹlẹ̀ ńgbà míì bá a ṣe bí ẹni tá tí ó sì mẹ́ ọ̀tá ó ní. ẹlẹ́ẹ̀kejì ìgbà míì sì ń bẹ tó jẹ́ wípé ẹni tí ó ṣe àánú ni ò ní sí àánú wà ẹni tí ó ṣe àánú tó lọ́ọ̀kì àánú lọ́rọ̀ rẹ̀ kí ni màá fà jẹ̀má ọba àjẹ́dà òun lọ dá àdéhùn mọ́ owó nígbà táwọn ẹbí ń lọ ó ti ọlọ́run ní ìnànìkúlì rúmàdí títí nàìjíríà gbogbo àdébí tọ́lọ́run sí àwọn èèyàn rẹ̀ ní ló fi àdánwò kankan ìjọ kọ̀ọ̀kan tó jẹ́ pé tí ó pọ̀ bẹ́ẹ̀ yóò ti báyìí wà fíìsì náà tó wọ́n àjẹ̀wò ẹ̀gbọ́nà ìkàwó èmi àjẹ̀bí ìfowó ni o ọ̀rọ̀ owó kọjá sí àrùn yìí jẹ́mọ́ àti ẹbá ń sọ̀rọ̀ owó ẹlòmíì tí ó tí ìkọ̀ ọmọ tí owó tí ń sọ ó ti mọ́wó tí ń kọ́nù sàdàdàga no tọ́tìtì ti kọ̀ǹtẹ́nà kí wọ́n lọ́dù 100 rẹ̀ kọ́kọ́ fún dọ́là wọ́n wá jà sí wọn pàgẹ́ wọ́n sí ilẹ̀ fún yàn tí owó owó ń bá kọ́kọ́ pùlù náà tẹ́lẹ̀ àbá kílẹ̀ kọ́kọ́ ní oríṣiríṣi olóńkọ́ni onye ń bilé èrè o ó lè ra àgbòbúrú ó ní àbáṣẹ pé nìkan sọ́kùn ìní nìyí owó tá ń sọnù o owó tí wọ́n máa bẹ̀rẹ̀ ó kú èèyàn kò ní rántí mọ́ wọ́n máa ṣàdúrà fún pé àjẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní àbíyán ó lè gbọ́bá ti náà ní gbọ́bá ti wà bẹ̀lẹ́ mú ọpọlọpọ ètí ìrírú owó bá ń rí ní ń sọ pé ẹni ọlọ́n lòun ẹni tí ọ̀mà ayé tó lòun ráyé tá aláṣọ mẹ́ta ọwá lòun ráyé tá kí ló fẹ́ wọ̀ lọ́tẹ̀lẹ̀ ẹni tó ráyé tá irú ọmọ ẹni tí ó àkéèyàn ó lè sàánú bó bá wà pẹ̀lú ìrẹ̀ta ọ̀rọ̀rùn owó gẹ́gẹ́ fún rẹ̀ kéèyàn bá ní dáyè kan bàbá yàn sọ̀rọ̀ ẹ̀dára ẹ̀dára ẹ̀kọ́ owó wà pẹ̀lú ní owó ní ìtumọ̀ owó tí àánú bẹ́ẹ̀ kú ò lẹ́mìí wọn kí ọlọ́run ló fẹ́ fún wọn. àbọ̀ nínú sọ́ọ̀tù tẹ́wọ́bà ọba dẹ́ta ń bá ní sọ̀rọ̀ làwọn kan bá bọ́ bẹ̀. wọ́n ní àyà ìjẹ́ wà lójú wọn ọgbà ìsìlámù torí pé ẹ ọlọ́run kò sì àkẹ́yìn ah, kí wọ́n ní ìdáná ọ̀nà ni إن كثيرا من الأحباب والرهبان يظلم ولا الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشروا بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتتلى بها جباههم والجنوبهم والظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون ọlọ́ni gbogbo ẹni bá kó lọ́yé tí ọ̀bà náà tí ọ̀sánú nítorí ẹ̀lìgàmà ọlọ́run wà mú owó yẹn yọ́ kó gbogbo ẹ̀sìn náà tó bá gba iná sára tán pàtúkìwà bí àjìbá wọn wà máa fi ra ojú wọn pàtúkìwà bí àjìbá àjọṣepọ̀ owó níbẹ̀ láàrin ojú àtẹ̀gbẹ́ àtẹ̀yìn wọ́n lọ́rọ̀ ní ọ̀bára wọn afẹ́ bí àjẹyàn alúpàtà bá kúrò lójú ẹ̀gbẹ́ àábọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tàbákù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àábọ̀ lẹ́yìn rẹ̀ ó sì bẹ́lá kẹ́yìn mú àwọn mímọ̀ ní ẹ̀fọ́ra yín balẹ̀ kò sí tó bẹ́lá kẹ́yìn mú tó nítorí pé nǹkan kan ti ṣẹlẹ̀ kí nǹkan tó kí nǹkan tó tó ṣẹlẹ̀ kí nǹkan náà ẹ̀rì pẹ́ni ọlọ́run bá kẹ́ tó wá láwọn tó dájú tẹ́ ẹ bá ti yọ sí ẹgbẹ́ra lẹ mọ́sánásí ni o ẹgbẹ́ra rọ́ọ̀dì bẹ́ẹ̀ ni o ẹgbẹ́ra jẹ́ ni o wọ́n fẹ́ kan wọ́n jágà ni o ẹ̀ẹ́lẹ́ àtẹnẹ́kẹta ni o ogbó ni o ní sẹ́gbọ̀gbọ̀ sí ni pé rọ́ọ̀pá sí o kọ́lá tánú sí kébì báwọn tó wá yẹn ojú rẹ̀ ó di ojú ẹ̀sẹ̀ sáré nù ọ̀rọ̀ yọ́ pàdúró ọlọ́run ló tún kọ́ pàrọ̀ ní ìbẹ̀rẹ̀ owó ti bẹ̀rẹ̀ yàtúntọ̀ bẹ̀rẹ̀ yàtọ̀ rí pé àwọn tó wò lé lébòde ni sábà wípé àwọn náà tó dá kan yóò wà mú pépà yóò wà kó ẹ̀gbẹ́ sí wọn bí ẹ̀gbọ́n ní a bá kú ojú tẹ́ kí a bá kọ́ bí ẹ̀gbẹ́ ọba àwọn àbí ọ̀bára wọn wá rí wípé lé wọn pátápátá bá ní ìlú ẹbí fóònù ìtẹ̀ní àwọn àbá. ọkùnrin kan ní yàn sọ̀rọ̀ ó mà lọ́rẹ́ rẹ̀ ó láwọn àbá àbá kó o sì sùn ọmọ kó o kó ní ìṣàkíyèsí owó ní àgbà bá ní ìgbà wo ọ̀rẹ́ ẹ̀ka wá ń bẹ òun pé yú ọmọ ìbò ni ọmọ àtọ̀rọ̀ pé wọ̀ ó tèmi wọ́n jẹun nílẹ̀ ni gbogbo àwọn láwọn kò sínú àpárò èèyàn wá wọ́ ọmọ ẹgbẹ́ tí ò lè dá pé gbé e lọ́kọ́ máa wọ́ ọmọ lẹ̀ tọ́pẹ́ ìwọ́n wọ́n bá ń tójú àgbo wọ́n ò ní tọ́jú ẹ̀ oníkòtò ìsirẹ́ ìlú tó bá pọ́mọ́lá nínú arúgbìnú ọmọ ọmọ orílẹ̀ ìgbàgbé ọmọ owó ọmọ tó ń tàbí jẹ́ gáà tó jẹ́ dáwọ́ jẹ́rì tó jẹ́ dáwọ́ jẹ́rì ní ọmọ ya àtìkéyọ̀ ya tùbàárọ̀ díkà ọdún èyí dábì lókà tó ya àríwájú alákún ní ojú ilẹ̀ ni bí ó kọ́kọ́ ní aláìní lẹ́yìn ẹ̀yọ́ ọkọ̀ gbẹ̀tì lẹ́yìn ẹ̀yọ́ ọkọ̀ yìí kó lè bá àti kí ni o kó lè bá àmà lọ jẹ̀máà àwapọ̀ àdéhùn kan bẹ̀ lọ́dọ̀ bàbá náà a ti rí ti ẹni tí ó ní àánú lọ́dọ̀ tí ó ṣe ní tí ó ṣẹlẹ̀ tí tútù lọ àgbọ̀ o ọwọ́ àpò ẹni tí wọ́n ṣàánú fún tá a bá wo ìlú wa lẹ́nìí kò ní lè sàánú fáwọn èèyàn mọ́ kódà àwọn bàbá wa tí èè bá ṣe ọlọ́run náà wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àbàtí sí rọ́ǹdì ẹ̀ wọ́n ní bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ dàdí kòkò àti ìdànà ẹ̀ńtà ń kórè ni òní màmá kọ́rọ̀ bá o wà tí pẹ̀lú orin jẹ́ lọ́nà kéèkó àti jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ọlọ́gbọ̀n sọ́mà ẹ̀sì wo ẹ̀sáǹtẹ̀ yìí àwọn aláyé ìkẹwà o ànábì ní mọ̀sọ́rì àlùmọ̀rù kéèyàn ọmọ ẹ̀sẹ̀ dáadáa tẹ́kì mọ̀sọ́rì ọ̀sùn ìwọ̀lẹ̀ àfọ́tìwọ̀lẹ̀ àràká ìmọ̀ tilẹ̀kùn àjẹwò fún yàní bàbá wa kan bẹ ènìyàn dákọ̀ wọn ènìyàn dáadáa ni wọn wọ́n sì ní pẹ̀lú ìgbésẹ̀ wọn ṣùgbọ́n àbíjẹ̀ ní ẹgbẹ́ kì í wá ṣe inú àbíjẹ gẹ́gẹ́ ya mú sókòrò sọ́dọ̀ bàbá kìnìyàn rẹ̀ níbẹ̀ bàbá yẹn lájọ lọ ìlú sáà pé ya mú sókòrò ọjà ńlá kan bẹ́ẹ̀ bàbá tí mo wá sọ̀rọ̀ rẹ̀ gbogbo ìlú màdé bíi pé ẹ̀bí ilẹ̀ nígbà ọba dolo sí kò ní sáà tó mọ́ ibi wọn parí ọ̀rọ̀ ìṣèlú ẹ̀bí ilẹ̀ ẹjọ́ ọmọ náà ti dé náà nígbà tí ọba ti lọ́wọ́ ẹ̀ iná wá ṣẹyọ lọ́jà àwọn ọlọ́dún náà ọjà yìí ṣọ́ọ̀bù ti bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n láyìn tọ̀dọ̀ ọdún wọn ń lọ bí bí fún kẹ́kẹ́kẹ́ ṣọ́ọ̀bù wọn wá wà nǹkan ìṣẹ́rìn lápẹ̀rẹ̀ iná wọn ń jó bọ̀ láti wọn ó ń jó sí gbogbo ẹ̀jẹ̀ ẹrú ni o iná yẹn dẹ̀ tó pọ̀ ti di ìtàpẹ́rẹ́ yóò nà mọ́ ọ̀ṣẹ́rìn iná ti lọ sí òjì kèé ṣe ayé àná o ayé tàbí

bọ́ọ̀kọ̀ èèyàn ṣe ní ọ̀pọ̀ tó tọ́ba fẹ́ yóò kì kan kó kọ rẹ̀ ọmọ ìṣẹ́lẹ̀ ọ̀nà gbogbo nǹkan ìfọ́n máa ti torí ọ̀nà kí ló kí ọ̀n mẹ́tì àgbè. sẹ́yìn ọ̀dọ́ nítorí ẹ̀dá ṣe nǹkan ó ti sọ́ọ̀tì láyé gan tó tó dọ̀rùn. ìjọba ààrẹ wa lẹ́yìn ni o sábọ̀ pé ààrẹ wa lẹ́yìn. ààrẹ àti bọ́lá ọlọ́run máa lè gbàgbọ́ wọn. bàbá ààrẹ ní ààrẹ ní ọ̀rẹ́ wà lórí lọ́dún bàbá ẹ̀pẹ́ lé o àwọn èèyàn ti kó nǹkan náà nílé ààrẹ rí kọ́ kùtùkú ó rí ìkàmọ́ lọ́jọ́ ààrẹ rí ààrẹ ní kò bá yí sáwàdà ní ẹ̀yìn náà bá balẹ̀ ó ti bàbá sí ìwò ogun àgbòsí lọ́sẹ̀ ètò tó bì jù wọ́n ti yàn lọ́sẹ̀ ìwò rí ààrẹ ìwò lọ́sẹ̀ lẹ́lógún fún ọ̀nà àti títà àwọn ẹ̀sìn kan tàbí òkè sí ìrà rẹ̀ bàbá ní ààrẹ mi ó ààrẹ ní ẹgbẹ́ ẹ̀gbẹ́ ó ní bàbá ẹ̀gẹ́ ààrẹ mi ó kòkù ní lẹ́yìn mo tún rẹ̀ kì í gẹ́gẹ́ sí ìdí ìbèrè ó ní kìrì ààrẹ okò owó okò olóko owó okò jọmọ́ kẹ́yìn ọmọ sàánú fún yàn kẹ́yìn sáàánú fún ó bá yàn lòbí ìbáhùn jẹ́mọ́ kí ló wà sọ́pọ̀ lóyè ẹ̀yìn tí wọ́n kúrò ní ilé ẹran wọ́n fún tó ààrẹ kú ìsìn ìgbẹ́mọ̀ àtọ́mú méje 250,000 naira tó gẹ́gẹ́ rí ọwọ́ ní tó jẹ́ ìtó padà ní pé mọ́rán ti pé ìtí ìgbówó ọkọ̀ ààrẹ tó ní èlò ní nítorí wípé àjẹ́mẹ́ẹ̀jọ́ ànábì ní ọlọ́run ní ìsọ nǹkan mẹ́ta fún yín tí ń bá ti ń sọ̀kọ̀ ọ̀kan kí máa búra ẹ̀rọ̀kùtánà bí ọ̀bà búra kàlẹ́ lò lọ́dún nǹkan àkọ́kọ́ máa nà kọ́sọ̀ máa lò ábúrí ní ìsọ́dàpọ̀ ẹnì ní máa náwó nítorí ọlọ́run kọ́ máa ọlọ́run kọ́ wá pé ní ọ̀sán wà lọ́ọ̀ jẹmọ́ àtàbá ń sọ̀rọ̀ àánú à ń sọ̀rọ̀ àánú níbi owó tó pìọ̀ ní o ládùúgbò kan ìdí ìdápọ̀ ìbàdàn ní ìkẹ́ bí ọdún mẹ́rìnlá sẹ́yìn ẹnìkan gun ọkọ̀ twelve million ìyàwó rẹ̀ sì ti ń kiri òbí tí ó pé three thousand ládùúgbò làwọn ọ̀pọ̀ bàbá bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ọ̀rọ̀ wọ́n wá ń rán àwọn àgbàlagbà tí a máa pé kò lè parọ́ fún wọn sí àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ìyá náà ó fi yáyá ọgbẹ́ àwọn alámàtírí o ẹ̀tọ́ ya àwọn ṣe tó rò pé lódòwó fún àwọn ẹjọ́ lọ ọbẹ̀rin ṣùgbọ́n tọ́lọ tó sàwọn kò ṣe é tọ́ ìfẹ́lẹ́yà àwọn lọ́yọjú ìfẹ́lẹ́kọ̀ bí o ó sì mọ́ra ẹ̀wọ̀n jẹ ó sàpàpọ̀ àjẹ̀nú kan àjẹ̀nú wa ní nǹkan kan ló fẹ́ gbà òórùn owó oṣù wọn ló gẹ́gẹ́ máa bọ̀ òórùn náà tó ọba ti lè kó mọ́jẹ̀mú ìṣe ọ̀lẹ́yìn tó ọ̀pá ọ̀lẹ́gẹ̀ tó dálẹ̀ owó bọ̀ wà bọ̀ tí bá ti kà á fún ọ usuru rẹ àti fùrúù rẹ owó tí ń bá fún ọgbọ́dọ̀ na ń usuru ùsùlù èrè ní bàbá àtìyà bàbá àtìyà ní ọgbọ́dọ̀ nà ń bẹ̀ oníyà ọlọ làwọn ọmọ ọwọ́ abàkàyàwó máa àtìyàwó rẹ àtọmọ rẹ wọn ọgbọ́dọ̀ nà ń bẹ̀ wọ́n ń bọ̀ àwọn lọ sùkú ìyàwó kiri òbí kò ìbámu o ẹni tí máa ń síwájú ọlọ́run anáwọ̀ tàbí tí ń sàmì èèyàn yóò rẹ̀ pinni lẹ́bí ẹ̀dá ọ̀gbọ̀n òwò tẹ̀kẹ́ nítorí pé ọlọ́run lè yọ ọmọ àwò jẹ̀máà àdáyẹ̀dàgbà ọlọ́sàánúwọ̀rọ̀ owó ẹni tí ọmọ tí ń jẹ́ owó ìní máa rí owó fi owó tó bá ti dé gbogbo nǹkan ní máa lẹ́sìn àti kó ti dèèyàn èmi mo lókùn wá ronú fúnra wípé kí n mo lè sọ̀rọ̀ owó ìwé mọ wá gbé bàbá àtọmọ tẹ́ńtẹ́ ìrìnàjò sáré òkú bàbá àtọmọ wọn tẹ́ ìrìnàjò wọ́n rìn lọ wọ́n rìn lọ nítorí déèdì kan ilẹ̀ sú wọ́n tẹ̀lì kan mẹ́lẹ̀ ọ̀gbọ́n ló pẹ̀sẹ̀ ń tẹ́ bẹ́ẹ̀ ni a bá gbọ́hùn láti sánà lápẹ̀ẹ́ bàbá àtọmọ ẹkún ní àjò ẹ̀kọ́ àjárọ̀ ẹ̀kọ́ ìdí oṣù yí ẹgbẹ́ tẹ̀mẹ́rì ń gbé ẹ̀kọ́ irin òpó lọ́lẹ́jì ẹ̀ẹ́kàn ìgbẹ́kẹ̀kan ẹ̀bùn oyé mi ọmọ ìdájú ìṣẹ́gbọ́ jẹ́ ó ní ọ̀rẹ́ ẹ̀gbọ́ méjì ọ̀rẹ́ wà nígbà wọ́n ó sì rìn kẹjú òpó lọ́sì fẹ́ dáhùn ní ọba jábẹ̀ ní ọba kan owó lọ́gbàálẹ̀ ní ọba kò tó kò síbẹ̀ ní ọkùnrin àpò lọ rẹ̀rẹ̀rẹ̀ tó dẹ̀ pé tírélà tó ọ̀bẹ̀ lè kó òlé mọ́ lọ́gọ́rùn-ún

kí lọ wá rí sí bàbá yẹn kí lọ rí orí dálì dálì wà láì tọ́jú àwọn àbúrò mi ẹ̀rọ kò ní mo ní ní bàbá rẹ̀ kò sáàtù ẹ̀ sọ̀rọ̀ rí ní mo ní ní bàbá rẹ̀ orí dálì ní ní ìsàlẹ̀ òfin yóò wà lọ́ ọlọ́mọ sáré fún o dálì ìyọ̀ ní ìjà àwọn àbúrò mi bàbá rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ yé ọmọ lóyún ẹ̀ àkìyàn inú mi dùn pẹ̀lú fún ẹ̀ fún gbòdè lẹ́nu ẹ̀ lẹ́nu gbòdè fún ọ̀nà pé yàrá ìyáde mo sì mọ̀ pé mi àti alájọ ṣe yàgbé pẹ̀lú ògùn ọ̀dọ́ ibù ọ̀dọ́ yíyọ́ gbàgbọ́ owó ìjú ṣe bàbá ń sọ́mọ̀ mẹ́rin máa ń sọ èyí tó lè parí ọ̀rọ̀ méjèèjì ọ̀dọ́ ìtàlóyé jẹ́mà ẹ ń bá nílọ ẹ máa fún lẹ́síjọ tẹ́ ẹ bá fẹ́ kọ̀ọ̀sán lọ rẹ̀ gẹ tẹ́ ẹ rò pé ọ yẹ kọ́sà lórí ẹ pọ̀ lágbàkẹ́ tó lọ bá tí owó bá ti dáàyè kan yìí máa ń borí ọpọlọ o oní máa ń ná orí nǹkan orí tí máa ń ná o. ẹ̀gbọ́n táwọn ọ̀fẹ́ bá pọ̀wó ni wọ́n ní irun mú ìlòwó owó dé àánú sì ní bí ọdẹ

ẹ̀ẹ́ta fẹ́ ṣe láàánú ilẹ̀ ládé ibẹ̀ yẹ gẹ́gẹ́ ní wàhálà wà jẹ́mà nílùú wata wà yìí aláìní oúnjẹ́ni ọ̀gbẹ́ tó ní mara o olówó fẹ́ ṣàánú aláìní aláìní jẹ ìgẹ̀gẹ̀ kó lọ ta olówó jẹ́mà ẹgbẹ́ kẹ́lẹ̀kọ́ máa pẹ̀lú ọkọ̀ 850 million láti gbogbo ìfẹ́ ní tíráìbù lọ. lọ́kọ́ kẹ́kẹ́ ìjálẹ̀ ló ti di ìdí òpin yẹn tí mà fún ọmọ yẹn ní tó ti yọ̀ dá. bàbá yẹn wá kẹ̀bírẹ́kì ó wá forí nẹ̀sẹ́rì gbáà gbogbo ẹgbẹ́ tà ẹgbẹ́ alájì ẹgbẹ̀rẹ́ tèèrè táwọn náà yàn bí ọmọ àbí ìpàdé yìí èè mú òsì bí wọn bá tọ́wọ́ wọn ṣiṣẹ́ gbogbo wọn máa káàánú ẹ̀ sí rẹ̀ létí ọmọ wa ajá náà níjà náà ti àbòsí níjà náà wípé wọ́n rẹ̀ sẹ́kọ̀ọ́ fẹ́ lórí ọkùnrin pẹ̀lú o kò sì bí ẹ̀sìn bá tẹ̀bíríkì wọ́n tẹ̀bíríkì jù bẹ́ẹ̀ lọ ọkọ̀ wa gba ọmọ wọ́n sì bá ọyá ẹ̀wọ́ ìdá ẹgbẹ́ rí ní owó yá rí kí ní kọ́kọ́ta ẹ̀jẹ̀lẹ̀ lò kí kẹ́lẹ́ ṣe kẹ́kẹ́ gbà wo gbogbo wọn ní ọmọ ọ̀tẹ́ tó ní ìlọ̀pọ̀lọpọ̀ tí ò nílùú wa jamaa ba bá wà mọ́sálásí náà láàrin ara wa ẹni wa yóò sì máa rí kó rọ́ta láì bẹ́ẹ̀ nìkan sọ̀tà. ó sáàbù ní o ó sáàbù kò sí lé bọ́ọ̀lù ti bẹ́ mọ́sálásí lẹ́yìn ìrọ́mù ó kọ bàbá olórí náà kọ́ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ sáàbù si gbà rúkọ̀ sí kọ́ bẹ́ẹ̀ ọwọ́ ń sọ̀rọ̀ òun olóko sọ̀rọ̀ bó ìdílé ó ti jẹ́ bíi five million láti àti mọ́tò ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ti bọ́ fún ọmọ ní wọ́n sọ gbogbo wọn wípé ẹjẹ́ ẹjẹ́ ọmọdé sọ náà ọlọ́mọdé wọ́n ní ara ẹjẹ́ ọ̀dà láyé tèmi máa dùn rẹ̀ ẹgbọ́n ọ̀ ẹ sẹ́yìn ẹ̀yìn dá àjàkẹ́ láti sẹ́yìn ẹ̀yìn àwọn ìdí yóò bá fi gbọ́dọ̀ lọ́wọ́ táwọn ìwà ọlọ́wọ́ lè fọ́ bẹ́ẹ̀ mú mo tọ́bù ní ìdílé ni ọ̀dà àlàáfíì mo tẹ́lì òun kàbí kó wọ́n máa wojú ara wọn tó ló wọ́n bá rí bí tí ẹ̀ṣẹ́ pọ̀ òun lò ó ń gò ní ilé báyìí àwọn èèyàn ti ìtẹ̀lò tó ráwọ̀ èèyàn ọ̀fẹ́ ọ̀dá bù fún ẹ̀kọ́ tẹ̀lé ẹ̀yìn jẹ̀mọ́ èsì ìlàjọ ń gbé kalẹ̀ ilé iṣẹ́ fún fún ọmọ ẹ̀lẹ̀ kalákiri torí èèyàn ọ̀gbọ̀rọ̀ dábọ̀ rẹ̀ kọjá lè tẹ́ wọ́n wá dá lè tẹ́ ìlú bí wọ́n ti parí wọ́n ti ilẹ̀ sí ó ní màá wá sọ̀rọ̀ ilé ìdí ìtọ́jú tẹ́ ẹ̀rọ pé ó ní ìrara àti ilé jáde fẹ́ yẹ <laughs> kẹ́ ẹ lè máa rí ibi lọ ni kẹ́ ẹ lè máa dágbére fún ìyàwó àtọmọ wípé ẹ lọ bí ẹtù tẹ ẹ jẹ wa ní ìní ìdílé iṣẹ́ yìí ẹ sì jẹun à ẹ yí àti ọjẹ yìí ẹ wá lọ ọmọ náà wò níbi mo bá yẹ̀mí lórí tí n bá dorí kòrò sí mòrò ronú ní kí rò mí nú kèé ṣe pé mò ń wá àlè fún owó mọ́ ní mo fẹ́ náwó sí mi òun kàlù gbogbo ẹ̀kọ́ nù nígbà ń bọ́lọ̀ tí n bá dorí kodò lónìí wà láì nàìjíríà ló náà wà tó n bá dorí kodò lónìí ìrònú kẹ́kọ̀ọ́ bá ju wípé kí n bòbú fẹ́ bò níbo mo fẹ́ náwó èmi ọ̀ náà ni kèsè nígbà mo ọ̀rìsì kí mo mú kò mí òun àánú tà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ ẹ̀nú ọlọ́run jẹ́ máa kèé sí ọ̀rọ̀ gidi

yóò bí gbogbo wọ́n ṣàjókò tí wọ́n bá gẹ́gẹ́ rọrọ̀ sáàkìbù ìwọ̀n náà tó láàfáànú wa o fún aládùá bẹ̀rẹ̀ tẹ́rí <laughs> èmi ìyá èmi tó kù ìyá gbogbo ẹbí ìlónìí náà rè àbọ̀rẹ̀ ní ìjẹ́ fún ẹ̀kọ́ sẹ́wà lẹ̀ tẹ́rí sálímánú yìí ẹni kéjú rẹ̀ nú o sálímánú yìí túbí ìtúrẹ̀ lọ fẹ́ yà ó sì gbọ́ ìtẹ̀ lónìí ìwọ wọ́n ń sọ wípé Sulaiman ó rẹ̀ nínú ẹbí kẹ̀kẹ́nẹ́ níwọ̀ ọ̀nà pé bàbá ẹlẹ́ja tó bí ìyá àṣèyànbó àgbà tó bí ìyá elépo ó lọ́pọ̀ bàbá àyá àti ẹ̀dàgbà lọ́rọ̀ bá parí àti ìwùkí àwọn ó kàn máa wojú ara wọn ẹni tí kí ló tẹ́lẹ̀ ìjọba ọmọ bọ́tọ̀ tó ẹ̀sọ́ kó ojú pẹ́lẹ̀ ẹ̀kan alábìláì alábìláì alábìláì alábìláì ọjọ́ àlàníyàn bá ń gbé àpamọ́wọ̀ mi bóde wọ́n bàbá wọn mọ́ ẹ̀yà ìyàwó bà kọ́kọ́ tó bó lè ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ọlọ́mọdé olóró ogún ẹ̀kọ́ fún ìwọ̀n tó yìí rẹ̀dá tó bọ́ ìdánú rẹ̀ fọ́tò lè ti kọ́ lọ́nu a máa ń sọ mọ́ ìyàn fún ẹni ẹgbẹ́ rẹ̀ náà ló ti kọ́ wọ́n kú pé lẹ́yìn ọwọ́ ìwọ́n máa gbà oní ọmọ gbọ́dẹ lójú rẹ̀ ẹ sọ fún mi ọmọ ẹbí wo ni ó kùn wọ́n lọ́nà lẹ́yìn ìjókòó ẹ̀gbọ́n tí ìyàwó yìí wọ́n lọ sí kọ́lẹ́mọ̀ ọ̀la ìdùnnú lọ lẹ́yìn tó ní pẹ́ẹ́tẹ́ ni wọ́n fi náà bọ́ bá jẹ́ kó fún ìjẹta fún jẹni ṣùgbọ́n dáadáa ló ti ṣe ọkùn oríire oríire ó ti kọ́ ìlara rẹ̀ èyí tó ti kọ̀lọ̀ lẹ́ẹ̀lẹ̀ ó lè yìí àbáta gígùn gbogbo aládùn àparí ṣẹ̀yà kan tún ṣe bá parí jamaa ẹwọ ìtẹ̀mí wa dáìgbẹ́ ọmọ maa tí ọ̀gá ń ń tẹ́ tí a fẹ́ kó sórí yóò máa sọ wípé 2007 mi kéré o ọ̀gá ni wá ọmọ nǹkọ́ṣẹ́ lọ́mọ ni àọ́lọ́gà rẹ̀ pa àtàkọ́ lórí àtàlónì ẹgbẹ́ mi mọ̀ ń pa wọ́wọ́ ọmọ sẹ́yìn kí ní ọ̀pọ̀ fún nílùú

ní ìmọ̀ ńlọ mọ̀ ń bọ̀bá yìí. Òun ti àdéhùn kó wọlé ìjọ ní tí bà bá ṣe lóore tó bá ti fi sú ẹni tó ṣe lóore èpè ló ẹ̀fẹ́. Ọwọ́ afúnni níbo ní ẹni máa jẹ̀mọ́ nǹkan ẹyọ kan tí ń kó àánú pọ̀ tó sì lágbára jù láwùjọ wa ni pé à ń wo anta abẹ́ sàánú fún àwọ̀ náà tó bá wà ẹjẹ́ àmọ́ àwọ̀ náà tó bá wà ẹgbẹ́jì àwọn ẹja abẹ́ sàánú fún ọkọ̀ jẹ́ pé a máa sàánú yẹn pẹ̀lú tánàbì sọ wípé láyú mùmìnì fẹ́ ìfẹ̀ntíso ẹjù máa sájẹ ní ọ̀kan náà lẹ̀ ṣùgbọ́n wọ́n sàmì nìkan mọ́ wá káwọ̀ mìíràn ní ìníṣẹ́ dáadáa mọ́ ẹmùjì àṣẹ bẹ́ẹ̀ ẹ̀dàkùn nítorí wípé gbogbo ẹjọ́ ọlọ́mbá fún tọ́lọ́mbá fẹ́ dẹ̀wò ẹjọ́ kìí ṣúná ọlọ́wọ́ ti jẹ̀mẹ́rà gbogbo tó dóore fún alẹ́mì ẹlòmí ìṣẹ̀wà láti bẹ́ẹ̀ lọ orí ẹ̀kẹ́kọ́ jọ ohun gbogbo tó ti ọlọ́pàá lónìí ẹlòmí ìṣe wà láti bẹ́ẹ̀ lọ kò ní ìkankan mú jáde o Allah subhanahu wa ta'ala ọwọ́ ní kàlẹ̀ sí ọmọ ẹ̀sọ̀ fún wa kí ló ti ọmọ bá ń orí kan náà ní man lam yarham saghirana wa ya'rifu haqqa kabirina falaysa minna gbogbo tí ẹ bá sáànú ọmọ kéékèèké nù wa tí ò sì ní àpẹẹlẹ fún ìwà àwọn àgbàlagbà kì í sara wa mo wá ń pè wà kájọ Èyí tí ń dọ̀pọ̀lọpọ̀ wọn láàbò ní nǹkan méjì kan onyonyo fún pàtàkì òun lọ́rọ̀ àánú. Kánà tí ó sọ́nà, àdébí àlọ́ọ̀gùn ọlọ́wọ́ bá ní o. ha rò Harrison Aleka Hakọ̀dọ̀ ìfẹ́ yìí. tọrọ Débi yẹ wà ní oko kó sànú wọn, tí sànú wọn, ọlọ́run má

èdè láti tó gbébi pé kí n ọkọ̀ ní wọn irú ọkọ̀ tó láti gùn lọ́mà bò ohun mẹ́ lọlẹ̀ jẹ̀bá tààrí ìsìá ọ̀pọ̀yàwó lẹ́kún ọ̀pọ̀mọ̀ orúkọ lẹ́kún ọwọ́ alọ́ọ̀rá àrùlọ́dọ̀ ọlọ́run àrúwádé àkúrẹ́ tẹ́rí àdúgbò mẹ́ta fún wa pàtàkì

a ti gbọ́dọ̀ dé onírèké ní fáìpù life program kìíní fáìpù sí kátó bá ti bẹ́rẹ̀ lè dáàbò kí á sí lójú ọ̀nà àsìkò ní ọ̀nà jẹ́mọ́ ọ̀rọ̀ wá ẹjẹ́ àjọ́lọ́kùnrin ẹ̀ṣẹ́ ẹjẹ́ àkẹ́ ní ara wa ìyàwó wa number one àwọn oníkẹ̀ẹ́nù ọmọ wa number two lẹ́yìn náà fún mẹ́lẹ̀ àkọ̀rọ̀ mẹ́lẹ̀ àkọ̀rọ̀ tá a bá sì ń bá yàn ṣe ẹgbẹ́jì á dalẹ̀ àwọn àgbàlagbà ní ń bá dalẹ̀ kò ní í dalẹ̀ ẹni ọba sọ̀tẹ̀ lọ̀tẹ̀ ẹ̀tẹ̀ ọlọ́run dàpọ̀ sí ayẹyẹ tí. سبحان ربي أشهد أن لا إله